wà nílé yẹn wọ́n máa sọ tẹ́ máa ṣe fún yín tẹ́ máa fi gbádùn ara yín ní inú ilé you can still have fun even if you are home home alone ẹlòmíì ò tẹ́ láì kó máa jáde rárá Òbùsọ́lá travelling tó ń sọ yẹn <laughs> kàn sọ̀rọ̀ fúnra rẹ̀ ni gbogbo shopping tó ń sọ yẹn fúnra rẹ̀ ni èmi ò kí ń láì kí n máa jáde so ẹ̀yin gangan ni mo fi ṣe grab your copy ti tọjọ́ tòní hmm. ẹ̀yin ará lé ẹ̀yin ará lé tó tó bá wà nílé tó bá fẹ́ jáde tó fẹ́ gbádùn ara rẹ̀ ní ìjọ Friday number one thing tí máa ń kọ́ ni kò ṣe ni wípé wàá tààràtà jáde lọ sí ọjà láàárọ̀ wàá lọ ṣe kí ni wàá lọ ra àwọn nǹkan tó tọ́ àti tó yẹ tó máa fi gbádùn friday yẹn <laughs> gbogbo àwọn nǹkan to fẹ́ jẹ tó ti fẹ́ jẹ lọ́jọ́ pípẹ́ yẹn wàá ra èròjà ẹ̀ sílẹ̀ tó mọ̀ pé ilé ló wà ó wá fẹ́ gbádùn ara ẹ̀ ó fẹ́ tẹ́ rẹ̀ wọ́n ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ó yẹ kó ní àsìkò ìgbádùn gbogbo àwọn owó tó ti keep fún ìgbàládùn yẹn wọ́n wá ṣe kí ni wàá mú lọ sọ́jà nígbà tó tiẹ̀ fẹ́ travel tó fẹ́ lọ fún shopping tó fẹ́ lọ fún visitation ẹ̀ now wọ́n wá ra àwọn you know àwọn nice things lọ́jà tó máa jẹ́ kí Friday yẹn kó dùn tó bá ti wá ra àwọn nǹkan kan yìí tán kó wá ṣe kí ni kó bọ́ sí kitchen kó sè lọ́lọ́kan òjọ̀kan kó gbádùn ara ẹ̀ kó sè àwọn oúnjẹ tó gbáyì tó gbásìkì tó gbàyì tó dùn tó ki tó yí bóbó tó bá ti wá ṣe tán o ti mọ̀ wípé fàájì gàlọ́ ni èmi ni mo wà nílé lẹ́nu mo fẹ́ gbádùn ara mi ah, ah ah monday to friday iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kí ló wá dé mo fẹ́ gbádùn ara mi ọwọ́ tún sí orísun tẹlifíṣàn ṣíọ́n kí ló ṣẹlẹ̀ gangan ètò owó gan ló fẹ́ wò fẹ́yìn tẹ́ fẹ́ jókòó sílé ni o ètò owó gan lẹ fẹ́ wò ṣé ẹ fẹ́ wo àwọn onírúurú ètò tó bá tún ṣe díẹ̀ á fún yín láwọn ètò lọ́ọ́ sùà ń gbọ́ báyà á tún calm down pẹ̀lú yín á tún ju skit fún yín a tún calm down díẹ̀ a tún fún yín ní polówó ọjà bẹ́ẹ̀ ṣe lè dolówó bẹ́ẹ̀ ṣe lè dọlọ́là ẹ tún calm down díẹ̀ a tún ṣe kíni a tún sọ fún yín bẹ́ẹ̀ ṣe lè donílé bẹ́ẹ̀ ṣe lè donílẹ̀ ẹ wò kí nǹkan lẹ̀ ń wá ní tv mi tẹ́fẹ́ jókòó sílé tẹ̀ ní wò lórí Orísun tẹlifíṣàn gbogbo ẹ̀ lání full package tẹ́ bá ń gbọ́ bumper to bumper we give it to you bumper to bumper we give it to you bumper to bumper Orísun tẹlifíṣàn nìyẹn a máa fún yín bumper to bumper gbogbo àwọn ètò lónírúurú so ẹ ò nílò láti jáde mọ́ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ wà nílé èyàn ṣáà tune to Orísun tẹlifíṣàn kẹ́ gbádùn ara yín àwọn ètò yẹn wà ń bẹ lọ sọ́à ẹ fẹ́ rẹ́rìn ni àjù skip fún yẹn yín náà mo bá ti máa ń ṣe àwọn fíìmù tó gbayì àwọn fíìmù tó gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan àwọn you know faces tẹ fẹ́ rí yẹn a máa ma ṣe kíni a máa forward ẹ̀ sí ẹ máa gbádùn ara yín nígbà bá tún ṣe díẹ̀ bẹ́ẹ̀ bá tún ronú á tún ti Orísun estate bọ̀bẹ̀ ọ̀ọ́ donílé ara ẹ̀ tí wọ́n ní àápò sì lè ralẹ̀ náà pẹ̀lú owó kékeré bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ látòpọ̀ fún ìgbáládùn yín ẹ wo kúrò ní inú ilé tẹ́ wá tún fẹ́ wà nílé tẹ́ fẹ́ jáde ọ̀hún mo sọ fún yín tẹ́lẹ̀sẹ̀ mo ní láàárọ̀ yẹn kẹ́ lọ jáde lọ sọ́jà kẹ́ ṣe kí ni kẹ́ ra àwọn èròjà tẹ́ fẹ́ fi ṣe oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí òkè tí ẹ bá wà nílé oúnjẹ tẹ́ ti fẹ́ jẹ lọ́jọ́ pípẹ́ tó ti ń rùn sí nímú tẹ́ mọ̀ wípé kò sí ẹnìkankan tó lè ṣe irú oúnjẹ bẹ́ẹ̀ fún yín oúnjẹ yẹn gangan lè kẹ́ ẹ máa sè nígbà tí ẹ bá fẹ́ jáde tẹ́ fẹ́ gbádùn ara yín nílé ẹ wá sè tó máa tẹ́ yín lọ́rùn gbogbo àwọn chicken fried rice chicken peri pẹ̀tẹ́ pẹ̀tẹ́ bá lọ sí fast food lọ́ra yẹn kì í sábà mọ yó ni kì í yó yàn ẹ wá farabalẹ̀ sè é ẹ sè tó kó máa yó yín dáadáa torí pé kí ni ẹ fẹ́ gbádùn ara yín lẹ́nu tí mi ò rí jẹ tí wọ́n ṣe jẹ́ pé mi ò rí jẹ rárá mo fẹ́ jẹ lónìí torí pé kí n fẹ́ gbádùn ara mi ẹ lè jókòó sílé gbádùn ara yín pẹ̀lú oúnjẹ onírúurú tó bá wù yín jẹ mo pé àwọn mìíràn ní ah sọlá o ṣe fún kò sọ yẹn mi ò láì kí n máa jáde eléyìí gangan mo fẹ́ fi ṣe grab your copy hmm. tẹ bá tún wà nílé tẹ fẹ́ jáde tẹ mọ̀ pé ẹ fẹ́ jáde ẹ dẹ̀ fẹ́ gbádùn ara yín ẹ̀yin náà mọ̀ tó yẹ kẹ́ ṣe ẹ lè jáde síta gbangba kẹ sáré lọ sọ́jà kẹ lọ ra àwọn selected films àwọn fíìmù tó ń gbóná fẹlifẹli bí àwọn American films ni àwọn Mexican films ni lónírúurú lónípele lónípele lónípele ẹ bẹ́ẹ̀ bá ṣe ń wò kan tán báyìí lẹ́ẹ̀mọ̀ yọ ẹ mọ̀ fíìmù sí báyìí ẹ mọ̀ yọ torí pé kí ni ìgbádùn òun ló bá dé fún yín gbogbo àwọn fíìmù tí wọ́n ń polówó káàkiri ní gbogbo àwọn ibi lálátá ní pẹ̀kẹ́ lọ wò ní tíátà ọ̀ọ́ wọ́n ti wà lóní sídì pélébé pélébé níṣẹ́ lẹ́ máa ṣe kí ni lẹ́ máa wò lọ́lọ́kan òòjọ́ kan tẹ́ máa gbádùn ara yín ẹ sì kọ́ ẹ̀kọ́ ìkan tàbí òmíràn mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé láàárọ̀ kùtùkùtù ẹ máa jí lọ sọ́jà oúnjẹ tó bá wùn yín lẹ máa ṣe kíni òun lẹ máa sè fúnra yín láti jẹ torí pé kíni ẹ wà nílé ẹ dẹ̀ fẹ́ jáde lọ síbì kankan bẹ́ẹ̀ ni ẹ fẹ́ jáde lọ síbi kankan mo tún sọ wípé Orísun tẹlifíṣàn gbọ́nù àrà yọ fún yín tẹ́ bá ti kílìkì sí Orísun TV báyìí gbogbo àwọn ètò yẹn lọ sùá káàkiri gbogbo ẹ̀lẹ́ máa ma wò lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan láti gbádùn wíkẹ̀ndì yín ìyẹn tí ẹ bá fẹ́ ṣe kí ni tí ẹ ò bá fẹ́ jáde rárá àti rárá Hmm. mo tún sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní oúnjẹ tó bá dùn tó wù yín jẹ látijọ́ ìwọ lè máa fi ṣe grab your copy ẹ máa ṣe bí èmi nísìn tí mo bá fẹ́ jáde èmi kọ́ tí mo oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù máa farabalẹ̀ ṣe kí ni máa farabalẹ̀ ṣe hmm. ah, ó ti ń rùn lọ́wọ́lọ́wọ́ àwọn kan ti ṣe kí ni wọ́n ti ṣe preparing things yẹn bẹ́ẹ̀ ni ó máa dùn á rùn sí pé ah olúwa ò ṣe o so friday mi yóò lè dùn so friday mi yóò lè dùn so saturday yìí mo sì lè rí oúnjẹ ìjẹ ní second day third day wọ sunday monday báyìí iṣẹ́ tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin kan tẹ́ bá dé ibi iṣẹ́ monday báyìí wọ́n máa ní hello mrs yusuf hello busola hello mo ní ọ̀hán mo gbádùn ara mi ẹ gbádùn ara yín tó pé kí ẹ jókòó sílé ẹ gbádùn ara yín dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kí ni bẹ́ẹ̀ bá fẹ́ jáde hmm. ẹ mọ̀ wípé àwọn iṣẹ́ kan wà tó pé ẹ ò lè parí níbi iṣẹ́ Hmm, àwọn iṣẹ́ kan wà lónìí ìlú tó pé ẹ ò lè parí dáadáa níbi iṣẹ́ tẹ́ bá ti di weekend bẹ́ẹ̀ tẹ́ fẹ́ gbádùn ayé tẹ́ fẹ́ jókòó sílé ẹ ra ṣí kọ̀ǹpútà yín ẹ ra máa ṣe kíni ẹ máa ṣe ìlò little little tidings so that tó bá di jọ́ Monday kò ní ṣe kíni kò ní ga yín lára rárá iṣẹ́ yẹn ò ní pọ̀ tẹ́ bá ti wá ṣe àwọn iṣẹ́ yẹn lórí laptop yín ní sẹ́lẹ́lẹ́ ló ń sẹ́lẹ̀ yẹn ẹ wá fi nice music sí bóyá nice karaoke salsa ẹ máa gbóríṣiríṣi orin àwọn cool music a máa lọ ẹgbẹ́ máa ní wúú I got you babe to make me feel àwọn old school throwback ẹ kàn máa fi sí lọ́kọ̀ọ́jọ́ kan pé hey mo jáde àmọ́ mo gbádùn ara mi bẹ́ẹ̀ ṣe ń jó báyìí tẹ́ gbádùn ara mi ẹ mọ̀ cool music orin tó bá cool dáadáa a mọ̀ jiná wọnú brain a máa fún yín ní inspiration pé ah báyìí ni màá gbé gbà báyìí ni màá gbé bó ṣe bá ṣe ń wọlé báyìí àga àwọn old school kẹ wá dá síbẹ̀ kẹ dáàbò lẹ̀ kẹ mọ̀ gbádùn kẹ máa gbogbo ẹ máa fún yín selections ẹ wà máa ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe ń jó lọ sí kitchen ẹ máa jùbọ̀ kí ló tún kù kí ló tún kù ìgbádùn wo ló tún jù yẹn lọ wúú ẹ̀kan máa ẹ kí n gbọ́n gbà tẹ́pẹ́ máa rí ẹ máa gbọ́ tí bá ṣẹlẹ̀ máa ní wúú yẹ ọ̀rà that's okay nínú ilé ah kò ṣe é mo like music yẹn kò ṣe pé ó lálejò kí lẹ́ ń sọ yìí ó ń gbádùn ààrẹ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ni ó ń fún ààrẹ ní pákéjì ìfọ̀kànbalẹ̀ ìgbádùn ìfọ̀kànbalẹ̀ ló máa ń já sí ẹlòmíràn ní oh my god i don't have two million in my account oh oh god mi ò ní five million <laughs> oh god owó lé mi ọ̀hán uh, uh-huh. tá a bá ti gbé sí báyìí tá a gbé sí báyìí ìgbà wo la fẹ́ gan-an rí san nígbà tá a bá gbé sí báyìí tó lọ fẹ́ gba ogun la máa ráyè rí san àmọ́ tá a bá fi gbogbo ẹ lẹ̀ tá a gbádùn ara tá a mọ̀ pé òkè o àti ìpínlẹ̀ sọ̀wọ́ ọlọ́run tá a bá fi ìgbádùn fi pákéjì ọlọ́run kan máa mọ̀ pé ọ̀ oh, eléyìí ti fi gbogbo ẹ lé mi lọ́wọ́ ó yá stepping forward things ló kù ẹ jẹ́ ká gbádùn ara wa bó o bá wà nílé gbádùn ara ẹ ẹni tó bá fẹ́ jáde ìgbáládùn náà ni ti wọlé jáde um, dúró sínú ilé kò ṣe kí ni kó gbádùn ààrẹ dáadáa à ń tẹ̀ sí iwájú mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tẹ́ wá ṣe little tidings níbi iṣẹ́ tẹ́ ẹ ti ṣe tán ó láwọn orin kan tẹ́ tún lè gbọ́ bóyá tẹ́ bá ń wo tẹlifíṣàn lọ́wọ́ ẹ fẹ́ gbọ́ nǹkan ní tẹlifíṣàn ẹ ẹ kàn fẹ́ máa wo yìí nà nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ kàn fẹ́ máa wo ẹ fẹ́ gbọ́ ẹ fi music sí ẹ wá cross leg <laughs> ẹ gbé nice chill drink ẹ kàn máa ah ah ní mọ̀ pé gẹ̀yì tí ok pátó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ kí ló tún yù yẹn lọ ẹ máa gbórin ẹ máa wo múvì ẹ máa ṣe onírúurú ìgbádùn tó tún jù bẹ́ẹ̀ lọ kò sí kò sí tẹ wà nílé tẹ jáde ẹ tún lè ṣe kí ni ẹ lè invite èèyàn kan over bẹ́ẹ̀ ni tẹ ẹ lè invite mọ́mì yín ẹ lè invite dáàdì yín ẹ lè invite ẹ̀gbọ́n yín tàbí àbúrò yín pé ok o mi ò jáde lónìí o ẹ wá bá mi ṣeré nílé mọ̀ pé bọ́ọ̀ kan máa ní invite mọ́mì kẹ̀ mi ò lè invite mọ́mì jàre má invite chic mi bẹ́ẹ̀ ni o lè invite àfẹ́sọ́nà ẹ pé kó wá ṣe kí ni kó wá bá ẹ ṣeré nílé ẹjọ́ gbọ́ music ẹjọ́ gbọ́ music ẹjọ́ ṣe onírúurú ẹjọ́ you know ẹ gbọ́ music ẹ wo movie ẹlòmíì máa ní àbùsọ́lá ah, ló bá tán ẹ̀ ló bá tán tẹ́ḿbàrò <laughs> èmi ò mọ̀ nípa ẹ o ẹ lè invite mọ́mí ok wọ́n lọ show your mọ́mí love pé mọ́mí mo nífẹ̀ẹ́ yín o ah mo sì nífẹ̀ẹ́ yín dáadáa o wà nílé lẹ́ni o ẹ wá ẹ wá kí mi sílé mọ́mí iná lè wà kó sí tó dùn eh, tó tún dùn jù yẹn lọ tẹ bá wà nílé tẹ bá ẹ lè invite mọ́mí yín over or oh, your dad over daddy i have a surprise package for you i'm at home today ah ó wà ní lébùsọ́lá ah ah ẹ máa bọ̀ ẹ tún gbádùn ara yín gbogbo oúnjẹ tó ṣe yẹn àwọn oúnjẹ delicious meals yẹn wàá ṣe kí ni wàá tẹ sí table mom surprise ẹ ṣé gan tẹ tọ́jú mi dàgbà ẹ ṣé gan tẹ nífẹ̀ẹ́ mi gan ah Busola kí ló tó wá ń ṣe gbogbo eléyìí fún mi ẹ mo wà lélẹ̀ ni mi ò jáde mo dẹ̀ fi pé okay I should have a visitor like you who is the best visitor mommy you're my best visitor okay jẹ́ ká jọ ṣe kíni ká jọ gbádùn ara wa hey mo pa àwọn ará lè máa ní Busola o gbogbo ètò tún Tuesday nìyà ó ṣe kíni ó kí ó dùn ó kí gbogbo torí pé kíni tí ẹ ò bá jáde tí ẹ bá lọ fún shopping tí ẹ bá ṣe nǹkan kan tí ẹ bá wà nínú ilé ẹ sì lè gbádùn ara yín pẹ̀lú gbogbo ohun tí mo ti nà sáfẹ́fẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn tí a bá padà dé abala ìkíni òun ni ọpọ́n sún à ń bọ̀.